ibi tá a roko tì sí náà láfàbọ̀ sí o mo tó kí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáńlá ayé ẹwà èdè yorùbá tv náà lẹ́wà àkàndọ̀rọ̀ awíkóńkóń ló kọ́ mi níbi tí mo ti ń fún yín tán pẹ̀lú àwọn ìwé àkàgbádùn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ìwé tá a ń kà lọ́wọ́ òun náà ni ìka àbámọ̀ àní kìka àbámọ̀ bọnu lágbára ọlọ́run látọwọ́ ọ̀jọ̀gbọ́n òkọ̀wé àgbà nínú nǹkọ̀tàn òkèdòkun ayọ̀adé òkèdòkun ayọ̀adé ẹ wá nǹkan fìdí tẹ̀ ẹ̀já gbádùn ìwé ìsíwájú sí ìwé tá a wí àgbọ́ má lè lọ àgbọ́ padà ẹ̀yìn ni lágbára ọlọ́run àìsàn lè níyì ó gbòsadé gan ni gbogbo gbà láàrò rẹ̀ máa ń sọ bó bá rántí níyì ńṣe ló máa ń ká tí ó ló kiri bí ẹni tí ọ̀fọ̀ sẹ̀ ọ̀fọ̀ sẹ́ lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ níyì ju ọ̀fọ̀ lọ́lọ́kan rẹ̀ látọjọ́ tí níyì ti wẹ̀wọ̀n lòun náà ti dẹ́kun à ń ṣeré jáde bí èèyàn bá wá délé bí ọ̀bá bá ìyá tàbí bàbá rẹ̀ lọ́yà rán níṣẹ́ àsìkò tí ò rí níyìn mọ́ lọ́sẹ̀sẹ̀ tó mọyì rẹ̀ ó wá nífẹ̀ẹ́ rẹ̀ ju tàtẹ̀yìnwá lọ gbà tí èsì ìdánwò àbáwọ̀ yunifásitì ti sadé ṣe kò ti dáa ló ti já mi lórí rẹ̀ ọgbà ilé ẹ̀kọ́ gíga tí àwọn olùkọ́ni àgbà NC tó wà ní Iléṣà lọ bàbá rẹ̀ rọ pé kó dúró de ọdún tí ń bọ̀ kó tún ìdánwò rẹ̀ ṣe ṣùgbọ́n kò gbà ó ní fòròfòrò imú ìyàwó ó sàn ju yàrá fífo lọ ó ní bóun bá wà nílé ẹ̀kọ́ àwọn olùkọ́ni àgbà ìyẹn ò pé kó wọn má tó ìdánwò àṣewọlé sí yunifásitì ṣe bó bá dáa nígbà náà òun gbà bẹ́ẹ̀ lọ bó bá sì tún dáa nídàkejì òfò àmọ́ níwọ̀n àdánù ajé ọ̀nà kan ohun tí sadé rò nìyí o tó fi gba ilé sà lọ ní ọdún kejì sadé tún gbìyànjú ìdánwò àṣewọlé yunifásitì yìí ṣùgbọ́n bákan náà ni ń bẹ pẹlẹbẹ lọ́bẹ̀rẹ̀ tó fi lélẹ̀ ńgbà tí ọ̀rọ̀ tó rí báyìí lẹ́ẹ̀kejì ó kúkú yọwọ́ nínú ọ̀rọ̀ yunifásitì ó gbájúmọ́ ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ni àgbà tó ń lọ òun ní bí yunifásitì bá jẹ́ dandan òun ọ̀ lọ ńgbà tó ń bá yọrí èyí tí òun ṣe gbogbo bí Sadé ti ń tẹ̀ síwájú ní ẹ̀kọ́ rẹ̀ kò gbàgbé níyì rárá gbòǹgò orí ẹ̀mí rẹ̀ lọ́wà ìfẹ́ rẹ̀ túbọ̀ ń gbòòrò sí lọ́kàn rẹ̀ bí ẹni ń jẹṣu ló máa ń jàrán rẹ̀ gbogbo gbà ló máa ń yẹ fọ́tò tóun àti níyì jọyà àti àwọn fọ́tò níyì tó wà lọ́wọ́ rẹ̀ wò bí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń gbélé bá ti bí pé báwo ni ẹni tó wà nínú fọ́tò ṣe jẹ́ èsì tó máa fún wọn ni pé ọkọ òun nì lóòótọ́ béèyàn yóò bá pè gàjẹ̀nàkú ni yóò sọ pé òun rí kinní kan fèrè níyì tó pè lọ́pọ̀ ẹni fún ènìyàn ògbóúnjẹ fẹ́gbẹ́ ó gbà wo bọ̀ níyì rẹwà lọ́kùnrin ọ̀kan lé nígbà lọ́kọ ìyàwó ojú ọ̀nà ṣùgbọ́n ọ̀kan ṣoṣo tó lé lórí ẹ̀ náà lọ́kọ gidi ròyànròyàn ni àwọn ọkùnrin sú nílé ìwé rẹ̀ ọ̀pọ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ lọ́kùnrin wọ́n ti ń gbójú ilé wọlé lọ́ngbọ̀nà ìbòrò sì wọ́n jáde ó ń rò ó lọ́kàn rẹ̀ pé òun ti lọ́kọ ojú kan ṣoṣo sì làdá ní a kì í mọkọ ọmọ ká tó má lè rẹ̀ ṣùgbọ́n o Ṣadé ò lè tọ́ka sí ọkọ rẹ̀ lóòótọ́ ó fẹ́ràn níyì níyì náà sì fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ekínní kejì wọn kò kọ́nu ọ̀fẹ́ síra wọn rí ọ̀rẹ́ ni wọ́n ń ṣe bí wọ́n kàn tiẹ̀ kọ́nu ọ̀fẹ́ síra wọn rí igi mú ti jìnnà sórí báyìí bí Ṣadé ọ̀kàn tiẹ̀ ro níyì pin ǹjẹ́ níyì kò ní ro ara rẹ̀ pin lọ́dọ̀ Ṣadé lára àwọn ọkùnrin tó woronkoko mọ́ Ṣadé bí àkùkọ woronkoko mábo ní Olúṣọlá ẹ̀ka ẹ̀kọ́ kan náà lòun àti Ṣadé wà gbogbo ìgbà tí Ṣọlá bá ti rí Ṣadé kò lọ́rọ̀ mìíràn láti bá a sọjú ọ̀rọ̀ ìfẹ́ lọ ó wù mí lọ tẹnumọ́ bí ìyàwó tẹnu máa ta ìgbà lọ olè orílẹ̀ kà fún Ṣadé pé gbogbo ohun tó bá fẹ́ ni kó sọ fún òun òun ṣetán láti fún un ó ní òun ọ̀tẹ̀ lọ́rùn débi tó bá wù ú bó bá jọ yẹn fún òun gbogbo ìlérí tí mọ̀dékùnrin yìí lé fún Ṣadé kì í sì rírí aláǹgbà ó tó bẹ́ẹ̀ ó sì jù bẹ́ẹ̀ lọ gbẹ́júbọ́lá ni kì í sọ máa tapata dídé àwọn òbí rẹ̀ lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ owó kì í sì sòkè ìṣòro fún un rárá odidi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan làwọn òbí rẹ̀ fi jìn ín pé kó máa gbé lọ sílé ìwé bí ọ̀gá lọ́mọ bí ọ̀gá lọ́mọ ń pààrọ̀ aṣọ mọ́wọ́ tàná sì ní bàtà ọgbájú ọgbájúmọ̀ láàrin ọgbà iléèwé wọn bí ìsáná ẹlẹ́ta rìnrìn làwọn ọmọge tójojú ń máa ń kún bí èsì ṣe kun sálángá nítorí òun mìíràn kọ́ nítorí owó tó ní ni èyí gan lòun náà gbójúlé tó máa ń gòun gàràgàrà tó sì fi rò pé kò sí ọmọge tóun lè dẹnu kọ lọ́gbà àwọn tí kò ní í ṣètò ṣùgbọ́n àìsí pátápátá ni èyí jẹ́ fún un lọ́dọ̀ Ṣadé Ṣadé kì í sọmọ ojú ọ̀rọ̀ lárí ẹnìkan ò lè ṣẹ̀ṣẹ̀ máa foko foko ńlá dẹ́rù ba arúgbó bó tiẹ̀ jẹ́ pé owó bàbá rẹ̀ kò máa sun sílẹ̀ síbẹ̀ olówó ni àṣírí rẹ̀ bò ọ́rá jẹjẹun bí Ṣadé bá fẹ́ máa fọkọ̀ tẹ̀dí wá sílé ìwé ọdẹ bàbá rẹ̀ lọ́rùn débi pé ó lè yọ̀ǹda ọkọ̀ kan fún un nínú àwọn ọkọ̀ rẹ̀ fún díẹ̀ yìí pé ẹnìkan ń gbé ọkọ̀ wá sílé ìwé kò jọ lójú rárá ẹni tó tó ẹran tọrọ jẹ nílé rẹ̀ ni ọkọjá fàákájà ọkọjá fàákájọjà àwọn alájọrin sadé tọgbọ́ ọ̀rọ̀ tó ń lọ láàrin rẹ̀ àti sọlá wọ́n gbarata ara wọn ń bù má sọ pé ìfà ńlá ni sadé fẹ́ kó dànù wọ́n ní kí ló ń ṣiṣẹ́ fún tójowó lọ orí fàkọ̀lá orí bí ọbẹ̀ gbẹ́dùn kọ̀ jẹ́kọ́ ọ̀pọ̀lọ́ rẹ̀ ríbi tó tutù kọ̀ bá sí i nígbà tí ọ̀rọ̀ ká ọ̀kan nínú wọn lára ju ọlọ́rọ̀ lọ ó pe Sadé láti bá a sọ òdodo ọ̀rọ̀ ó ṣàlàyé fún Sadé bí àwọn òbí Ṣọlá ti lówó tó àti oróòpò tí Ṣọlá wà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ gbogbo dẹ̀rùn àti iyì tí Sadé yóò ní tó bá fẹ́ Ṣọlá ló tó kalẹ̀ lẹ́sẹẹsẹ fún kò sì ṣàì mẹ́nuba àwọn ìfà tí Ṣọlá tí Sadé yóò mọ̀ rí fà tí Sadé yóò mọ̀ rí lá lọ́dọ̀ Ṣọlá ṣùgbọ́n sí ìyàlẹ́nu arábìnrin yìí èsì Ṣadé ó tako gbogbo àrọwà tó ń pa á fún un èsì tí Ṣadé fún wọn ni pé ẹ̀yin ní gbogbo wọn yẹn lè jọ lójú o ẹnìkan ò lè fowó tàn mí jẹ o ìjà ìjà lówó ìfẹ́ ló jà ju o n ò lè torí owó fẹ́ ẹni tí n ò nífẹ̀ẹ́ rẹ̀ bó bá ṣe afọ́jú ni ọkàn mi fẹ́ tí ìfẹ́ mi fà sí tí ìfẹ́ mi darí sọ́dọ̀ rẹ̀ òun ni mo máa fẹ́ àwọn olóṣì tó kàn ń kó kiri ló lè torí lórí fowó tàn jẹ o kì í ṣe mi o kó bàjẹ́ fún towótowó ẹ̀ ọ̀rọ̀ yìí ló sọ Sadé àti púpọ̀ nínú àwọn alájọrin rẹ̀ di ọ̀tá wọn ló lórí burúkú ni kò yẹ ní ẹni tí èèyàn lè mọ bá rìn wọn lórí rẹ̀ kì í jẹbẹ̀ kíkì kò wá Ọlọ́run ṣògo sùúrù lérè lọ́fẹ́ kú sí ń gbé eré bí ìnàjú ìparí ọdún kejì nínú mẹ́ta tí Sadé máa lò nílé ẹ̀kọ́ ó wá kù fẹ́ńfẹ́ ńgbà tí ìdánwò parí ọdún kò rébété kọ́ bẹ̀rẹ̀ òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ pinnu láti lọ sọ́jà lọ ra oúnjẹ sílé ní ìgbáradì fún ìdánwò ńgbà tí wọ́n dọ́jà olúkálukú wọn ra ohun tó fẹ́ rà lọ ní rẹbutu ibi tí wọ́n ti ń ra nǹkan kiri yìí ní Ṣadé ti tajú kan torí níyì lọ́ọ̀kan lára àwọn ẹlẹ́wọ̀n mẹ́rin tó ń ta agbọ̀n kiri ọjà níyì ò rí Ṣadé rárá Ṣadé fẹ́ pe níyì ṣùgbọ́n ojú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń tì í ó wò ó pé yẹ̀yẹ́ ni wọ́n mọ̀ fi òun ṣe bóun bá ń bá ẹlẹ́wọ̀n sọ̀rọ̀ níṣẹ́jú wọn òòrà dúró díẹ̀ títí àwọn yòókù rẹ̀ fi fi sílẹ̀ lọ láìmọ̀ ńgbà tó rí i pé wọ́n ti rá máàrin èrò tán dáadáa ó pe níyì ìbànújẹ́ dàpọ̀ máa yọ̀ fún níyì ńgbà tó gan ni ìsadé àwọn méjèèjì dúró wọ́n ń wo ara wọn lójú wọn ò lè sọ̀rọ̀ fún ìgbà pípẹ́ sadé mèrè ó ní níyì níyì náà dáhùn ní sadé sadé dì mọ́ níyì ó bú sẹ́kún báyìí la parí orí karùn-ún ìwé ni ìka àbámọ̀ látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà òǹkọ̀tàn òkèdòkun ayọ̀adé òkèdòkun ayọ̀adé pẹ̀lú ògo ọlọ́run orí kẹfà láti tẹ̀ síwájú láìpẹ́ lágbára ọlọ́run ẹ má gbàgbé àrọwà tí mo fi síwájú yín ni pé ẹ gbìyànjú láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí àti pàápàá bẹ bábà kó ló ọjà pàdé ńbẹ̀ ẹ má fò kúò lórí ẹ̀ kó lè jàǹfààní fún mi lónìí tàbí lọ́la bákan náà ngbàkigbà ńlẹ́ máa máa rí àmì níbí bí mo bá fi fídíò mẹ́ẹ̀ síbẹ̀ kì í ṣe gbogbo gbà ni wọ́n mọ̀ láǹfààní láti fi sọwọ́ lórí WhatsApp èdè àti àṣà Yorùbá ò ní parun o orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe